بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí ní kíkí ti Islam mo sì kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó má ṣe ìfẹ́ àárín wa ní okùnfà fìtínà fún wa láyé àti ní àlìkìyàmà ọ̀rọ̀ ìfẹ́ ló gorí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí ìṣe wa episode fifty two ọ̀la wà yìí ní alẹ́ tòní. alẹ́ òní ni alẹ́ Ahadi. ahad yaumul ahad déètì òní ni ọjọ́ kẹfà ọjọ́ kẹfà oṣù àkọ́kọ́ oṣù alimuharram ọdún fourteen forty three. ọjọ́ kẹfà oṣù àkọ́kọ́ oṣù alimuharram ọdún 1443. forty three ìbéèrè tí a fẹ́ dáhùn ní alẹ́ tòní gẹ́gẹ́ bí ìṣe wa ká má gbàgbé wípé ojúkọ́nà ìbéèrè àti ìdáhùn ni ìdánilẹ́kọ̀ọ́ wa ń gbà wáyé. àbí tọyì. ìbéèrè ti alẹ́ òní ọlọ́ba yìí pé ọkọ kan tó jẹ́ ọkọ ẹlẹ́à ó pè mí no ó sẹ́ndì. uh, voice note sí mi láti béèrè ìbéèrè tó jẹ́ pé abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ni ìbéèrè rẹ bọ́ sí kí ni ìbéèrè náà nígbà tó sì ń béèrè béèrè yìí ìyàwó rẹ̀ ẹlẹ́ha rẹ̀ ọ wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ọ wà nítòsí rẹ̀ ohun tó jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ ni pé nígbà tí arákùnrin yìí tí ó ń fi ohùn ránṣẹ́ sí mi láti bi mí léèrè béèrè lórí àlámọ̀rí náà lọ́wọ́ parí ẹlẹ́hàá rẹ̀ òun náà ó. Oh, ọjà raburabu bákan láti òun náà ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ohun tó náà wá sọ lábẹ́lẹ̀ yìí náà màá jọ má béèrè torí pé kò sí yọ dànù tẹ́yìn náà bá gbọ́ béèrè yẹn ẹ mọ̀ pé àjọmọ́ tí ẹlẹ́hàá yìí tó jómọ́ béèrè ọkọ rẹ̀ kò ṣeé yọ dànù àfi ká kó gbogbo ẹ̀ papọ̀ ká wá sọ kí ni ẹ̀sìn wí lórí rẹ̀ insha allah. ìbéèrè náà lọ báyìí pé ó ní ẹ dákun ustaz ó lẹ́yìn náà ó sọ pé ojú wo ni ẹ̀sìn fi wò ó kí ọmọ bíbí ẹni. E ọmọ tí ènìyàn bí kó wá ní àǹfààní sí màmá rẹ̀ débi pé ó ń rí igbá àyà ìyá rẹ̀. ó ń rí igbá àyà ìyá rẹ̀ níbi tí maara ẹni ìkó ọmọ maara níbi tó dé dúró láàrin ìyá àti ọmọ ẹ sì rí i pé ìyá náà ni àwọn ọmọ yìí máa ń súnmọ́ jù lọ ó wá ní ojú wo ni ẹ̀sìn fi wò ó ṣé ẹ̀sìn gba ọmọ láàyè láti máa rí igbá àyà ìyá rẹ̀ mo dà á pè ní o pẹ̀lú gbólóhùn igbá àyà ó yẹ kó yé yín ó nítorí wípé òun ṣàkíyèsí rẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ ìyàwó òun tó bá fẹ́ múra nínú ilé nínú yàrá a máa múra lójú àwọn ọmọ rẹ̀ báwo sì ni yóò ṣe sọ pé òun fẹ́ múra tí ó fẹ́ máa para tẹ̀mọ̀ pé àwọn obìnrin ò lè má para. ok báwo ni ó sì sọ pé òun fẹ́ para aṣọ tó bá ró mọ́ra kò sí bó ti fẹ́ ṣe é tí igbá àyà ìyá tí ò ní máa hàn síta ní àsìkò tó bá ń múra lọ́wọ́ bákan náà tí ò bá sì múra àwọn aṣọ kan ń bẹ tí ìyá wọn máa wọ̀ tó jẹ́ pé ó máa ń fi igbá àyà rẹ hàn nínú ilé tí ó fi igbá àyà rẹ hàn kété pé nínú ilé tí a mọ̀ pé àwọn aṣọ póríṣiríṣi aṣọ tí ó jẹ́ transparent ọ wà pàápàá jùlọ bí aṣọ tí wọ́n ṣe fún oorun night dress àbí kí ni wọ́n pè night gown àti àwọn style míì táwọn obìnrin yìí ń wọ̀ nínú ilé tí wọ́n sì ti bí ọmọ tọ́mọ wọn ti ga tó wọn tọ́mọ wọn ti dá nǹkan mọ̀ tó dá sí pé ọmọ ọmọ rí igbá àyà ìyá rẹ̀ àti aṣọ míì tó jẹ́ pé tọkùnrin bá wọ̀ tóbìnrin bá wọ̀ síbìí kò ní bo ìdí tán yóò wọ singlet sókè tó dá sí pé àlàfo wà láàrin ìdodo. àti ìbáraàdì rẹ̀ tíyà yìí tí ó sì máa lọ tí ó máa bọ̀ níwájú ọmọ rẹ̀ tí yóò bùkátà sí kó bẹ̀rẹ̀ mú nǹkan tọ́mọ ó sì máa kọjá lẹ́yìn ìyá rẹ̀ tí ó sì máa rí ìbáraàdì ìyá rẹ̀. nígbà tí arákùnrin tó bá ìbéèrè rẹ̀ débẹ̀ ẹni tó wá jẹ́ ẹlẹ́hàá rẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí àìplé ohun oníbèérè àyàfi tí oníbèérè bá sọ pé ká plé rẹ̀ káyé gbọ́ tó bá tún wá ní ká plé rẹ̀ gan tó bá ti jóbìnrin ìbá ní ká plé rẹ̀ àní plé rẹ̀ torí pé a wà ní orí pílátífọ́ọ̀mù Islam tá a sì gbọ́dọ̀ lo ẹ̀kọ́ Islam tá a gbọ́dọ̀ lo ẹ̀kọ́ Islam nígbà tó dá sí pé akún lè a lè bá yàn rọ ọ̀rọ̀ ẹnu rẹ̀ a lè bá rọ wá sí so nígbà tí arákùnrin tó bọ́ ọ̀rọ̀ débẹ̀ wípé ẹni tó jẹ́ ẹlẹ́hà tó ti dìyà táwọn ọmọ ẹ ti matured tó ga sí pé àwọn ọmọ ìyá wọn yóò máa múra lójú wọn ọmọkùnrin ọmọbìnrin ìyá wọn yóò máa wọ aṣọ kan tó ga sí pé àwọn ọmọ yìí wọ́n máa fojú gan ní igbá àyà ìyá wọn wọ́n máa fojú gan ní ìbáraàdì ìyá wọn nígbà tí ẹni tó jẹ́ ìyá tí ó sọ̀rọ̀ hmm, lábẹ́lẹ̀ ni o tẹ̀sí mọ̀ pé ánsẹ̀tì tẹ́bálẹ̀ ń báyàn sọ̀rọ̀ ẹ ti bá ń bẹ́ tòsí yín tí ọ̀nà bá tún dún ẹ máa gbọ́ ọ bó tilẹ̀ gà sí wípé ẹni tó sọ̀rọ̀ yìí gan fẹ́ kí n gbọ́ ni torí n tẹ́ bẹ̀rẹ̀ ni pé àbú ẹ má dáhùn o n tó fi bẹ̀rẹ̀ ni pé àbú ẹ má dáhùn o ó ní torí wípé n tó fún àwọn ọmọ yẹn ní àǹfààní láti máa rí nǹkan yẹn lára àwọn ìdí méjì ni ó ní ìdí àkọ́kọ́ ó ní àwọn àfáà ìyún àwọn ọkọ àwọn àwọn náà tẹ́ bá ti jáde wọ́n máa fẹ́ wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn níta wọ́n máa fẹ́ wo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa fẹ́ wò níta kó má bàa wá máa wò ń ta òun àwọn lọ síbi káà máa wọ ọ́ sexy dresses nínú ilé. wọ́n ní bákan náà ni pé tó bá dá sí pé ìró àti bùbá nìkan làwọn ń wọ̀ àwọn náà ni wọ́n máa complain pé àwọn dàbí ìyá arúgbó ó lè wùwà làwọn fẹ́ ṣe báyìí o <laughs> a fẹ́ tẹ́ ọkọ lọ́rùn. a fẹ́ gbójú ọkọ̀ kúrò nígboro ẹ̀yin tó ń kọ̀ǹplẹ̀n pé aṣọ tá à ń wọ̀ sọ yẹ kí ọmọ wa kọ́ máa rí lọ́rùn wa àwa sì ń fi aṣọ yìí a fi ń fajú yín mọ́ra ni ẹ̀yin tẹ́gẹ́ bá lé wa a fi ń fa ojú yín mọ́ra ni àfẹ́kẹ́ ẹ máa kú ni kọ́gá tẹ́ ẹ bá wò bẹ́ẹ̀ bá tiẹ̀ kọ́ máa jẹ́ gbàyà tàwọn bẹ́ẹ̀ bá wo bàràdì tí wọ́n ń sílẹ̀ ń gbòòrò kọ́ máa jẹ́ ti tàwọn nínú ilé. ẹ̀yin ènìyàn ẹ̀yin ènìyàn mi ṣẹ̀rí kọ́kọ́ ra wọn báyìí ọkọ fẹ́ kíyàwó òun kó look sexy kọ́gá sí pé tí bá ti ń wo ìyàwó rẹ̀ kárẹ̀ ẹ̀ máa gbé tára ẹ̀ máa le àwọn ọmọ rèé ṣé bí bàbá tiẹ̀ bá fẹ́ máa wo aya rẹ̀ ìyàwó rẹ̀ ìyún ọkọ ọkọ tó bá fẹ́ máa wo ìyàwó rẹ̀ kó look sexy kó dress sexy kó appear sexy nínú ilé sótún yẹ kí àwọn ọmọ náà kíyà wọn tún máa appear sexy lójú wọn ọ̀rọ̀ rèé o tá a fẹ́ fi ojú ẹ̀sìn wò ní alẹ́ yìí insha allah ṣẹ̀wárí ọ̀rọ̀ yìí yóò gbà tó ẹ́písòdù mẹ́ta ṣẹ̀mọ̀ pé àìlò kọjá wákàtí kan àti díẹ̀ yóò fẹ́ gbà tó ẹ́písòdù mẹ́ta kí ni díẹ̀ ìdí ni wípé àwọn ìbéèrè kan tún branch out níbi ìbéèrè yẹn báwọn ṣe béèrè mọ́ tiwọn nìyẹn o ṣùgbọ́n torí ìwọ tó tún fẹ́ béèrè related question èmi ò ti wá bọ̀ ọmú mọ́ kí ni related question náà kò gbọ́ lẹ̀ báyìí tọmọ lásán ti tọmọ sóbì. So la fẹ́ sọ lálẹ́ yìí tóbìnrin sóbìnrin ńkọ́ torí ìyẹn náà ìyẹn náà máa ń ṣẹlẹ̀ nínú ilé tí ó dá sí wípé àwọn orogún síra wọn first wife second wife tí wọ́n máa múra lójú ara wọn tí wọ́n máa múra lójú ara wọn ìyẹn ńkọ́ sọ́ọ̀ náà lọ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin ká má bàa wà rólé sápá kan dápá kan sí àmútawọkùnrin náà mọ́ ṣé ọkùnrin sọkùnrin náà sáwọn náà lè máa múra lójú ara wọn torí pé àwa náà a máa ń ní ọ̀rẹ́ a máa ń ní ọ̀rẹ́ tọrọ ẹ̀wọ́ sàlámọ̀ sí wa tọ́ni àbísùnlá ẹ̀wọ́nú lé ẹ̀wọ́nú lé mo fẹ́ lọ wẹ̀ ní tààrò tó wẹ̀ ní mọ́dì tàá sì wẹ̀ tán tàá bọ̀ sínú pálọ̀ ọ̀rẹ́ wo sì jókòó tàá sì máa múra lójú rẹ̀ kílẹ̀ sì sọ lórí ẹ̀. so àwọn ibi tí ọwọ́jà ìbéèrè yìí tó máa dé nìyẹn o ẹ wá já padà sórí ilé ìta fẹ́ dànù lálẹ́ yìí. Allah ó ṣàánú wa ṣe rí nǹkan méjì ó dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ kò ṣeé dàpọ̀ mọ́ra wọn kí obìnrin kó fi páàtì ara ẹ̀ sílẹ̀. Si kí obìnrin kó fi páàtì ara rẹ̀ hàn síta fún baálé rẹ̀ ẹ̀tọ́ ni kí ìyàwó kó sí abala kan lẹ̀ nínú ara rẹ̀ fún ọkọ rẹ̀ kọkọ rẹ̀ ó sọ di tẹlifíṣàn. ẹ̀tọ́ ni. kódà lódìdí ní òtù rẹ̀ lẹ́ni tí ò ní sí ìrèké kankan lára rẹ̀ ìrèké kankan tí ó mọ bíi ankaṣífù tí ò ní sí ní ara rẹ̀ halali ni. kí ọkọ náà kóun náà ó sí gbogbo ara rẹ̀ sílẹ̀ fún aya rẹ̀ káyẹ ẹ̀ mọ́ kó jókòó sórí àga kó sọ pé ẹ̀rí tẹlifíṣàn in full nakedness halali ni kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ni wípé. ṣé bí ọkọ àti ìyàwó náà ni máa súnmọ́ra wọn ṣé ẹ máa ń wọṣọ súnmọ́ra yín ni ẹ ń wọṣọ súnmọ́ra yín so láàrin ọkọ àti aya kò sí ìhòòhò láàrin ọkọ àti aya rẹ kò sí kíni ìhòòhò. E so mo ní nǹkan méjì ó dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ kò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ra wọn ìkíní nù láàrin òbí àti ọmọ rẹ̀ ìhòhò wà. láàrin òbí àti ọmọ rẹ̀ yálà ìyá sí ọmọ rẹ̀ bìnrin àtọmọ rẹ̀ ọkùnrin. yálà bàbá sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin ìhòòhò wà tí òfin dè pé wọ́n gbọ́dọ̀ da nǹkan bò ó wọ́n gbọ́dọ̀ da nǹkan bò ó ibi tí méjèèjì ti wá kọ́ra wọn ni wípé àtọkọ àtaya àtàwọn ọmọ wọn jọ máa wà nulẹ̀ ìjó ti wá kọ́ra wọn nù àti ọkọ àti aya pẹ̀lú àwọn ọmọ wọn wọ́n jọ máa wà nínú ilé wọ́n jọ máa wà nínú yàrá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí àpẹẹrẹ táwọn kan bá kọ́ ilé wọ́n á kọ́ pálọ̀ lọ́tọ̀ kí ni yàrá pálọ̀ ń ṣe ọ wà fún kí ọkọ àtaya àtàwọn ọmọ kí wọ́n jọ wà níbẹ̀ aya fẹ́ tẹ ọkọ ẹ̀ lọ́rùn ó fẹ́ tẹ ọkọ ẹ̀ lọ́rùn ṣé yóò lé àwọn ọmọ kó ń palọ̀ aya fẹ́ máa lọ fẹ́ máa bọ̀ nínú passage ó sì fẹ́ máa fi bọ́dì rẹ̀ mú orí ọkọ rẹ̀ wù ú ṣé yóò sọ pé káwọn ọmọ ó tilẹ̀kùn mọ́rí ni. mọ́síálà yìí mọ́síálà kan ni tó ní agbára torí pé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ò yẹ kó dàpọ̀ àmọ́ tó ga sí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọlé ó máa ń dàpọ̀ ni ó máa ń dàpọ̀ tààrà ni. Allah subhanahu wa ta'ala nínú súrátù Nur nínú súrátù Nur. ó gbé òfin kalẹ̀ ó gbé òfin ó gbé kalẹ̀ òfin náà ó ń jẹ́ ká mọ̀ wípé láàárín ọmọ àti òbí. òfin wà tó de àwọn méjèèjì ní abala ìhòòhò wọn. ìwọ náà fúnra rẹ lọ sí súrátù nùr súrà nùr Quran twenty four. Quran twenty four. Aya ń àyà fifty eight àti àyà fifty nine.